ومن يوتع الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقف ولو وبالا نجله عن ترويكاتي جفال سوا با ألفوا ألشكوا أسواجوا النبي ومحمد صلى الله عليه وسلم إكلالهم كما بنبينات علي رتوان صحابه عليه àmìjẹ́láwọ̀ bá kúsànú àwọn náà tọ́lọ́wọ̀n òbí wa àwọn àfáàwà àtàwọn ọ̀gá wa àtàwọn gbogbo àwọn jẹ́mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lẹ́gbà kúsà fàmì èyí wa kò láyà tàlùkìyàmà tí wọ́n ta fi fi ìdánilẹ́kọ̀ọ́ ní oró ojú òní òun náà ni sahihu buhari síra ìmáàmù wa ìmáàmù buhari tó ń sàlàyé nípa ẹ̀sìn wa fún wa kó láti gbògbé sáyé wa tí ìṣọ́lọ́ sàlàyé fún wa láti gbólẹ̀ bí tí wọn kú sharia islam ọ̀nà márùn ló kú sí a ní al-i'tiqadat àwọn ìgbàgbọ́ a ní ibadat àwọn ìjọsìn a ní mu'amalat ọ̀nà social affairs àti kọlá àrin ara wa pẹ̀lú ara wa a ní akhlaq ìwà ọmọlúwàbí ìwà a ní al-hudud di ẹsẹ̀ ìtàn náà ni ọ̀rọ̀ social affairs nípa àsìkò tó wà láàrin omi ènìyàn pẹ̀lú èèyàn kìtàbù sharaka àǹkà lọ́wọ́ ṣùgbá ìtààbò ṣíríkà ìfẹ́yìn tó pààyàn papọ̀ ní ti pààyàn papọ̀ pẹ̀lú àwọn èèyàn bí ọlọ́sẹ̀ máa fi báàbò tó wà bẹ́ẹ̀ káàmù báàbò alìyókọ́ àfi síkèsì láti ní wà ìsìhámi fi hí báàbò lọ́wọ́ pé ṣé alìmújẹ ìkàfẹ́ kìnkan kí ni àkọ́mú àbí wọlọ́kọ́mú àbí báwo ni alìsọ́ 2493 حدثنا أبو نعيم أبي النعيم حدثنا أبو نعيم حدثنا زكريا قال سميت عامر يقول سميت عمان بن بشير رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ربما سيدنا نعمان وبشير قالوا قبا يلوسي قالوا إن شاء الله صلى الله عليه وسلم أصبحت به القائم على حدود الله àtijọ́ ẹni tí ń tẹ̀lé àṣẹ tọ́lọ́ ọba ẹjọ́ àpapọ̀ làwọn èèyàn ọyàn ọyàn àpapọ̀ àwọn kan wọ́n ń tẹ̀lé ìṣẹ́ náà ọba wọ̀lúwà kẹfì àwọn kan kọ́ tọ́lọ́ ọba àwọn kan tẹ̀lé ìṣẹ́ náà ọba kàmásàlì káwọ́mí mùsàhámù aláṣẹ́fìnà àtijọ́ ẹni láti dákojú àwọn tí wọ́n wọkọ̀ ojú omi ni àwọn ènìyàn wọkọ̀ ojú ojú omi àwọn kan wà بعضهم أسفلها أسفلها أما كمان لديه كاليري وكمان عن فيرست فلور وكمان عن جراند فلور من وقوجومي وكان الذين في أسفلها إذا استقوا من الماء مروا على من فوقهم أما طبعا سألها يتبع بين مومي قول لي بعض طبعا لكي في باب سلمي حد بعد موسري وسلمي يوع فقال هم أمرها كي لو أنا خرقنا في نصيبنا خرقا أولا أسمو بيجو أولا وحسن أسمو بيجو قالوا كتنو أخذ يومي كل ما ولي كما ولد أما وضعني لكما فلم نوذي من فوقنا كما ما يعطوا لك لدما كان لو كانوا جو كما مميوا فإن شرقوهم وما أرادوا هلكوا جميعا táwọn orí ara tó wà lókè lọ́bọ́ tó bá fi wọ́n lẹ̀ pẹ̀lú fọ́fẹ́hùn ìgbónúdọ̀ àlákà tó bá ti fẹ́ inú ọkọ̀ ojú omi gbogbo wọ́n tẹ̀rẹ̀ ni ìrìn àkàdù àlà àìdíhì nẹ́jẹ̀wọ̀ nẹ́jẹ̀wọ̀ àní wọ́n lè bá lọ́mọ ara sí ìjọba ní kára àwọn kan tó mọ̀ sí dáadáa lọ́gbọ́n àwọn tó mọ̀ tí bá nígbà tó sí dáadáa àwọn àwọn tó sí dáadáa mọ́ ẹ̀fẹ́ kó bàbá yìí àwọn kan máa gbé àwọn tó bá sí láyé náà nì àwọn kan máa fara mọ́ àwọn kan máa ó di ìfara wa àwọn ẹ̀sìn ni wọ́n lè kó àwọn yàn wájà àwọn kan gbọ́n àwọn smart wọ́n gbọ́n àfi ìbájú àǹfààní nǹkan yẹn lóko wọ́n wà lọ́nà àǹfààní nǹkan yẹn mẹ́rin ẹ̀mà bẹ́lá ọba kọlọ̀gbù láti ìgbìmọ̀rí ṣe kí ni wọláhí ọmọrọ̀ bọ́kọ̀bí bọ́lámi làbí táyẹ̀ ẹkùnkùn ní ọmọ ìṣẹ́lá rẹ̀ wọn ọdún wọn pé inú ìdí àwọn láìkì jù bíbí náà ni a lọ pé ọbí záàrí kafalẹ̀ tana fásitì tana fi so nígbà tí mẹ́lá ọ̀tún ni masu gbogbo maya tí akẹ́wọ̀n náà su gbogbo maya wọláìkì ọ̀rọ̀ ẹgbẹ́ gbogbo maya ọ̀rẹ́ fa ọgbẹ́ sí wàhálà ilé ìlú ẹ̀kọ́ sí wàhálà aljanna àti yíwe kí man anila sọ́lẹ̀ alifọ́lẹ̀ nafsi man asa akọ̀ aléha ọmọ rabbuka ìgbọ̀lábẹ̀ kalla ba a zara min kowa bane ɗaya hama ba bi ba adil ìjọba rẹ̀ ọlọ́run bá ní ìṣòro alágbèsè ó bí wà tó ń àwọn tó wà lókè ọmọ ọdún máa wọ́n ti dàbí pé náà ah, wọ́n rí àwọn ọmọ òwúrẹ̀ lù ah, ìdílé máa wọ ẹgbẹ́ wàhálà ni ìjọba tó lù bọ̀ wàhálà ni àmọ̀ bá ìgbé àmọ̀ sí wàhálà wọn ọmọ sí wàhálà wọn wọ́n rú àwọn bọ̀ àwọn bọ̀ náà bẹ́ẹ̀ ìgbà wà láwùjọ àwọn ẹ̀kọ́ tó máa lò ní ẹ́ o wà láwùjọ táwọn kan ṣe dáadáa táwọn kan ṣe ẹgbẹ́ nínú àyẹ̀ galubẹ́ bọ̀ wọ́n sábà sí dáadáa sí wọn òfin wọn pé mẹ́lá mínú kánù ọlọ́pàá àṣẹ ìjọba sí ṣe kánù ni nígbà tí àwọn sápò pé ń gbé mu dán kàyà kan máa wo kúta ka ṣáfà máa náà tàbí wa ní kúṣùkúrè ni ní tí irungba ẹnì kejì rẹ bá mú tọ́ba gbiná ọkùnrin àti ọ ní mistake ni ó ń gbé mu dán kàyà kan àti ìṣèṣì kí inú gbogbo ẹ̀ má gbìnà ìrànlọ́wọ́ láti pààlù tó bá ṣe àpàtì ẹ̀ ruwa ruwa ẹ̀ kọ́nà gbé ẹ̀fẹ́ ń tẹ́lẹ̀ ìlú gbàdé tí ruwa ìgbàlẹ́ ọdọ́ pààlù ní náà ẹ̀ tó ti di ẹ̀tá wọ́n bá fò ní àwọn arí náà ti ń fún lẹ́yìn Kaduna ìgbà yìí ìjà ń bẹ̀ alọ́síjà náà ẹ̀ bí ẹ̀ tí wọ́n gbé ni igi títù sì ń jó sì ń jó igi títù lẹ́yìn ìgbà yìí ó di wa tó o ti bá wà láwùjọ ọdún ọ̀sán mọ́sá ìdá náà wọ́rì ẹ̀ tó máa sọ fún wọn iṣẹ́ ìṣe yóò bá mu ẹ bá kàwọ́ sí àtútù bí sí iṣẹ́ ìṣe aníkádáwó ẹlẹ́yìn ẹ̀ ní dá bàbá àbèjì ọ̀rọ̀ ní pàpàpàpà láàárọ̀ yìí o bàbá bàbá àbèjì ló yìí bàbá tó ń sùn lọ yìí bàbá méjì ọmọ sùn ó lè rìn ọ̀nà àwọn àwọn ní dá ilé àwọn ní dá ẹ̀ táwọn fún náà táwọn ní dánú lé ẹyẹ máa dá kiri ó lè táwọn fún náà ó di àti ẹgọ iye ọgọ olómìnira fọ̀rọ̀ ìyọ ọlọ́ba náà kú sànù wa náà hadis two thousand four tẹ̀lé báàbù ahal báàbù kí a da owó ọmọ rẹ̀ abóúnjẹ ọmọ orúkà ọmọ ìgbà rẹ̀ kúrú fún ṣé máa fi oúnjẹ rẹ̀ lọ́pọ̀ ni àbẹ́ máa fi ọmọ oúnjẹ tí ó di pé kí ni ó di pé ti dá nǹkan papọ̀ ni ṣeré àfikún yẹn ti bu nǹkan pẹ̀lú kùtù gbé afẹ́tẹ́ bá ẹwà gàrí tó pọ̀ nìyẹ jẹ́ gúúlù jẹ́ tán eventually yìí náà pọ̀lá jẹ́ yorùbá alùsìkẹ́ náà kú ní ara ọ̀ gbogbo nǹkan ìṣẹ̀rẹ́ àbúkà yẹn ti dúró bí sí ọdún mọ́ta fọ́nfẹ́ lórí sí náà حدثنا عبد العزيز بن عبد الله العامري على اونسي حدثنا ابراهيم بن سعد عن صالح عن ابن شهاب اخبرنا عروة انه سال عائشة رضي الله عنها هم قد صدنا عروة علوم به مواصيد عائشة رضي الله عنها وقال ليس حدثني يونس بن يونس بن عن ابن شهاب هذا ابن شهاب ابن شهاب أخبرني عروة ابن زبير قلوا أخبرني عروة ما زبير أنه سأل عائشة رضي الله عنها عن قول الله تعالى هنا أنادت مما عائشة نقع قلنا بقي نظرت وإن خفتم أن لا تعدلوا فواحدة ẹ̀bá ń páyà pé ẹ̀rìn sí dédé láàrin rẹ̀ ẹ̀yàmọ̀ sí dédé إلى afẹ́yọ̀kan ìlà rúbọ̀

ẹ̀tọ́ wà lábẹ́ rẹ̀ oúnjẹ oúnjẹ oúnjẹ tó jọ ni ọyọ ojú gbogbo máàlá ha ojú máàlá ojú wọn tí ọmọ orúkà yìí dúkìá tó wọ́n sílẹ̀ fún ọmọ orúkà yẹn ọwá wù ọmọ orúkà yẹn gátó rẹwà ẹwà rẹ̀ wù àti dúkìá rẹ̀ ọwá fẹ́fẹ́ àmọ́ dúkìá ẹ̀ ló fojú sí àti ẹwà rẹ̀ ọ̀fẹ́ ṣe déédéé nípa ìdíjẹ́ àyíkùsìtọ́ ọ̀fẹ́ ṣe déédéé nípa sọ̀dá kábíyà méjì sí sọ̀dá kí ẹ̀zọ́ ìwé kó fún ọ̀tí bẹ́ẹ̀ lọ ó ṣe a mítù yóò ta gẹ́rà ọ̀fẹ́ fún nínú sọ̀dá kí ojútùmọ̀ fúlò ní ẹ̀ فله أن ينكرها هن أقف لا تكتر ومدرده بيكو في كنت تقولوا بأنتم بيك عربي أتوا عربي إلا أن يكسطوا أيا في ذلك وغوص إبني لو سحك وسبب من الله يتسجع يعني نيانا في هذا لهن يبلغوا بهن أعلى سنتهن من الصداقة يوغي لي بيكو تنجاجو بصداقة كمان تسمع عمروا أن ينكئوا ما تاب لهم من النساء ونقالات تكفل تباطه تقال تسنع وقرين سوى هن يتصم ورقين أو وقال أروة قالت عائشة رضي الله عنها بين عمر قلت مواسيد عائشة ثم إن الناس استفته رسول صلى الله عليه وسلم فدعا بآية أو يرابي فتوى لولا عليه وسلم لقاء لين بآية قلبها وقال أفعل الله تعالى تسرعونك عن النساء وما بجريني فتوالوا أو برين إلى قوله تعالى يرتبون أن تنكهون وترقبون أن تنكهن تنسى سيبقوا هذا سيوان والذي ذكر الله أنه يطلع عليه والذي ذكر الله أن يطلع عليكم من كتابه إذن الله سبحانه فإن سلع الله بطلع سليه آية أولى أنه هذا الذي قال فيه وإن خفتم إلا تسكتوا فقد كان سليه في اليتامى نبيهم وركا فانكئوا ما تاب لك من النساء ليافد وينوبني قالت عائشة رضي الله عنها وقول الله في الآية أخرى ترغبون أن تنكئوهن تنسي دوغو هذا سيامو وبرين يعني إيه راغبة أحدكم ليسيمته هنالك لك أنه يما سيقول كما ركبت على دول لبنى توفي التي تكون في هجرها طول عبدها تجوله حين تكون قليلا مال أو جمال نقول وما بريه فاكو بعد انتور تنك كنو أبيكو دواع ونسبوه في العمد وليه أنه هو ان ينكئوا ما رقبوا في مالها وجمالها ìṣẹ̀lẹ̀ akọ̀fún wa láti fẹ́rù obìnrin bẹ́ẹ̀ nítorí owó rẹ̀ àti dúkìá rẹ̀ ìrìyẹ̀ta mílẹ̀ yẹ̀ta máa nínú àwọn ọmọ orúkọ obìnrin ilá bẹ kẹsẹ̀ sẹ́bàtì kéde ajẹ́lẹ̀ rọ̀gbàtìhìn àhùnnà nípa ojú olùkùnkùn tó ní sí wọn الله تعالى أعلم أما إلى رأي صلى الله على نبيه الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته